lọ fọyà nínú àwọn ìbéèrè tó tún wà bí wọ́n ní ẹ̀dákun ẹ̀rọ àwọn sọ wá ń pẹ́ nípa ọlá àti àǹfààní tó ń bẹ níbi kéèyàn bá dé mọ́sálásí gbàrà kéèyàn ké tàyíyàtò mọ́síbì láka méjì tí àwọn èèyàn sábà mọ̀ ìṣẹ́ wọn nítorí kẹ́rù ní ọkàn wọlé bẹ́ẹ̀ ni ó sì jòkó nínú ẹ̀dákun ẹ̀rọ àwọn sọ àǹfààní àtọ́lá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìzọ́kùn lọ́kọ̀. ọ̀rẹ́ nítorí ká béèrè ni pé kí ni irú ìdájọ́ àbí kí ni tọ́lẹ̀tọ̀ fún ẹ̀bá wọ mọ́sálásí ṣùgbọ́n lá àǹfààní kìí ṣe gbogbo ntí ó wà nù sẹ̀rí aláníyàn máa ń béèrè ọ̀la rẹ̀ àti àǹfààní ẹ̀ ó lè máa hàn síyàn èèyàn sì lè máa ma ọ̀la nípa rẹ̀ èyí tó dájú òun náà ni pé hadith Abdullahi ibn Umar. رضي الله تعالى عنهما النبي إذا دخل أحدكم المسجد لن قعين با ومسلاسي كون جوكو تيجو فينا ركعة ليجي النبي صلى الله عليه وسلم لا يدخلن أحدكم المسجد حتى أن لا يجلسن أحدكم في المسجد إذا دخل المسجد حتى يصلي ركعتين النبي لن كان تبا ومسلاتي kò gbọdọ̀ jòkó kò wọ mọ́sálásí kó sì jòkó bẹ́ẹ̀ tí tí ó fi kí rákà méjì ìtumọ̀ rẹ̀ ni pé mọ́sálásí ẹlòmíì ò ní wọn lálùwàlà ọ̀kan náà àwọn olùmọ̀ wọn ní níta gbọ́ yé bi hadithi òun náà ní wípé kò lẹ́tọ̀ọ́ kí èèyàn máa wọ mọ́sálásí àfi kó gbìyànjú kó ní àlùwàlá tí wọ́n bá ti wá wọlé èèyàn wọ́n rẹ̀ jókòó bọ̀rọ̀ gidi báyìí bí kò ṣe pé kí èèyàn gbìyànjú kó yìn ó kéré jù kó yẹn rákà méjì ẹlòmíràn wá béèrè pé òun fẹ́ kí búrì tẹ́lẹ̀ ni tó tún ní ìdíkùn yẹn rákà méjì kan àwọn àní rárá ìtọ́túnmọ̀ tí náà ni pé ẹni tí ọfẹ oníbùkátà kan mọ́sálásí bóyá fẹ́ ka Al-Qur'an bóyá fẹ́ jókòó kọ́dà ńgbà mí ẹ̀ lè bẹ̀rẹ̀ pé mo fẹ́ jókòó kí ìmọ̀ rẹ̀ kí kásìkò sọ̀lá mi fi dé àbí mo fẹ́ rẹ̀ sí díẹ̀ kásìrì fi wọlé ìgbà tó ń sọ̀rọ̀ bá wọlé yẹn kọ́kọ́ má jókòó bá wọn kọ́kọ́ ya rákà méjì eléyìí ni adiyu anabi sallallahu alayhi wa sallam so àmọ́ tá a bá ti rí pa pa àṣẹ kan ó ní àṣẹ kìíní kan so èyí tó bá sàlàyé pa pàníjì mẹ́ńbẹ́ ni èèyàn ó mọ̀ mọ̀ tí ó bá ti sọ so èèyàn mọ̀ pé kò sí nǹkan tí ọlọ́run ọba àbánábì ṣe lófin àfikọ́ jẹ́ pé èrè jẹ́ bẹ́ẹ̀ fún yàn láyé àti ní alqiyama wallahu ta'ala a'la wa a'lam náà.